ọmọ ìyá mi bọ́ọ̀ bá ṣe wàhálà fọ́mọ ò lè jẹun ẹ tọ́ọ̀ bá farada ṣe farada fọ́mọ kó jìyà lé ọkọ yẹn ni ọmọ yẹn ò lè jẹyàn tọ́ọ̀ bá fọmọ yẹn lẹ̀ sọmọ pé ìgboro olókùn tí ọmọ tọ náà fi ní ẹ fìdí múlé ẹ má kọ́kọ́ lẹ̀ ọlọ́run níbi ẹrí sòrò tẹ́ fi dágbére fọ́kọ ẹ̀yìn wọn fẹ́ yàwó kejì òun lọ nìyẹn ọ̀n lọ òkú níbi wàhálà kékeré òun ọmọ ò rí kẹ̀ ti bàbá ẹ̀ fadali kẹ̀ kò rí ò tọ́ àdúgbò tọ́ lọ náà ọmọ padà wájú àdàkúdà ń bẹ̀ níbo lọ́mọ tó lọ gan. الذي جعل سكنا في البيت المسلم والصلاة والسلام على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته adúpẹ́ fún ọlọ́run ọba wa ọba allah ọba tí ó fún ẹnìkọ̀ọ̀kan wa ní ilé tí a máa lọ lè sá sínú ẹ̀ nítorí oòrùn àbí nítorí òjò àbí nítorí pé báyà wọ́n lè yàn bọ̀ ilé ọ̀kan nínú téèyàn máa ń dúpẹ́ lérí ẹ̀ ní bẹ́ẹ̀ bá nílé bóyá ilé tí a kọ́ fúnra wa àbẹ́yìí tí arẹ́ǹtì lọ́dọ̀ àwọn tó kọ́ ṣẹ́wọ̀n sáà ríbi kan ferí bọ̀ dojoojúmọ́ ni kó máa dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run ọba wa ọlọ́run àdúpẹ́ o ilé ẹnì kọ̀ọ̀kan wa kọ́lọ́mọdé owó kọ́lọ́mọdé òjóná kọ́lọ́mọdé alẹ́ fọ́sẹ́lì mọ́ ẹ̀ pẹ̀lú ìnira torí yẹn máa ń talé ńgbà mí pẹ̀lú ìdẹ̀kùn ẹ̀ẹ́ ìgbà bá ti kọ́ ìtọ́pọ̀ ó lè tà mí ẹ̀ẹ́ má jẹ́ alẹ́ fọ́sẹ́ẹ̀lì máa torí ìnira abẹ́lẹ́ nínú àánú rẹ̀ gbogbo àwọn àlùfáà wa tí wọ́n ti ṣègbìyànjú láàyè yìí nínú àwọn bàbá tí wọ́n ti lọ àtàwọn tí wọ́n kù kọ́lọ́ mọ́sá bàbá gba lẹ́sìn fún wọn. tí wọ́n ní káfí bá ní sọ̀rọ̀ ẹ rí i pé tọ́pìkì ẹ̀yà ọ̀kan náà ni wọ́n pín sí méjì fẹ́mi àti samaatu sheikh dr fadil wọ́n ní bó ni ó ṣe yẹ kí ilé mùsùlùmí ó rí lẹ́yìn náà àwọn ìpèníjà wo àwọn challenges wo ni máa ń fèsì ilé mùsùlùmí ẹ̀rí pé tọ́pìkì ẹ̀yọ̀ kan náà àmọ́ wọ́n là sí méjì bóyá nítorí pé ọ̀fẹ́ ẹ̀yọ́ mayami gẹ́gẹ́ bí mo ṣe sọ síwájú wípé albaytul muslimu ilé mùsùlùmí ilé òun níbi tá à ń tẹ̀rí bọ̀ ṣe wá rí tí wọ́n ń pè nílé gangan òun náà làwa ta wà nù ẹ̀ ẹgbẹ́ tí wọ́n ní ah, ilé yẹn ọ̀dà o ó sì ní mábù ó ní tiles ó ní pop wọ́n lọ́dà wọ́n ná ah, ilé yẹn ọ̀dà o kí ni wọ́n rí fàṣí àwọn èèyàn tó wà ń bí ọ̀ṣẹ́ kí ni wọ́n ọ̀dà tí wọ́n bá ní a ah, ilé eré lọ́mọ yẹn ti wá ilé náà ó lè jẹ́ ilé àlàpà ni ó lè jẹ́ ilé tí wọ́n rẹ́ ẹ̀ ipe ọmọ yẹn ilere rẹ ló ti wá kí ni wọ́n rí fáà sí jama wọ́n rí fáà sáwọn tó wà nínú ilé yẹn ọ̀pọ̀ wa lè ní ilé ara ògiri là ń kọ́ àkọ́lé gidi àmọ́ sáré granite àmọ́ sáré blọọkù irin àmọ́ ọ̀dà pop àwọn windo gbà ọ̀dà kìí ti para mu ni ọ̀dà àmọ́ ilé gangan ọ̀gbọ́dọ̀ owó mọ́ wa lọ́wọ́ káwá débi ilé tó ṣẹni gidi káwá rí i pé àwọn tó wà ń bẹ̀ ọ̀tá ọlọ́run ni wọ́n à ní pé wọ́n nílé wọn ò nílé ṣàwárí àwọn tó wà nínú ilé yẹn ni wọ́n pè ní al-usra àwọn fámìlì bàbá ìyá àtàwọn ọmọ wọ́n ní ìyá labinatul ula wọ́n ní bàbá àtìyá àtọmọ yìí àwa ni block block ẹyọ kan tá a fẹ́ contribute sáwùjọ èmi ó mú tèmi jáde. Okay? àwọn ẹbí tèmi àwọn èmi kó wọn jáde ìwọ náà kó àwọn ẹbí tiẹ̀ náà jáde àwa alájọ wa fọ́ọ̀mù àwùjọ tí ó fún wa nífọ̀kànbalẹ̀ láàrin ìlú gbogbo àwọn tí wọ́n yọ wá lẹ́nu pátá léléèdè yìí fámìlì kan làwọn náà bàbá kan ló bí wọn ìyá kan ló ṣe kínní òun náà ló bí wọn àwọn àwọn dá àwùjọ tán wọ́n di fìtínà wọ́n di wàhálà nígbà tí ilé òṣèkínní tí ilé ọ̀dà wọ́n ní gbogbo ohun tí ń lọ láyé pátá nínú ìdààmú tí inú ilé ẹnì kọ̀ọ̀kan wọn ò bá ti dá wọ́n ní wàhálà yẹn ò lè stop ó dìgbà tẹ́mi bá padà sílé tèmi tí mo sin tó yẹ kí n ṣe ẹ̀yin náà sin tó yẹ kẹ́ ṣe àwọn náà sin tó yẹ kí wọ́n ṣe àwọn ọmọ yẹn wọ́n wà á wá sáwùjọ á wà fi wọ́n bíúdi àwùjọ àwùjọ ó sì wà lálàáfíà. ìdàkà náà ti lábìnàtú kọ̀wé ya wọ́n ní àwọn blọ́ọ̀kì tá a dá sáwùjọ tá a fẹ́ fi bíúdi àwùjọ yìí tó bá nípọn yẹkúnú alìbínáwó rọ́ọ̀sìkan kọ̀wéyà àwùjọ náà ó sì kíni yóò lálàáfíà yóò joko dìfi jòkó wàyídàkánà ti dọ̀ọ́yì fatan tó bá jẹ́ pé fámìlì kọ̀ọ̀kan wọn ò lójútùú àrọ́mọtọ́ bàbá ọ̀dà ìyá ọ̀dà ọmọ náà ọ̀dà kánà alìbínáwó wàhíyà wa yóò máa yẹ̀gẹ̀rẹ́ ni nítorí àwọn blọ́ọ̀kù tá a tò yìí àwọn blọ́ọ̀kù tí ò lálàáfíà ẹni máa lọ lè ra blọ́ọ̀kù àti èyí tí wọ́n fọwọ́ yọ tí wọ́n wá yọ dáadáa bẹ́ẹ̀ bá fi kan kọ́ lẹ́nu méjèèjì ọ̀kan ó dùn ó ọ̀kan padà yẹ̀ àwùjọ wa dábàá ní tanra wa àwùjọ tá à ń gbé yìí àwùjọ burúkú ni àwọn ẹni bú lọ́pọ̀ jù àwọn ọ̀daràn lọ́pọ̀ jù àwọn alágbàákò ìka àwọn ni wọ́n pọ̀ jù ló sì dọ̀ràn yẹn kó o máa múra sáà dùn á kọ́ lọ́ọ́ má jẹ́ ọba kápàdé kọ́lọ́ ọmọ jẹ ọtẹ́ ní tíkíní ìka everywhere tó wa wà wa bá ika kíáfù ìka ni wọ́n ṣe fún ọ kọ́dà bẹ́ẹ̀ nìkan máa ń wá wá abẹ́ introduce business kan fún ọ tó bá dé ti fọ́ra dáadáa kí ló fẹ́ ṣe fún ọ ìka gbogbo iléeṣẹ́ pátá ẹ rí i pé ìka ni wọ́n ṣe mẹ́ àfàwọn kọ̀ọ̀kan tọ́lọ̀ ń bá ṣàánú tí búlọ́ọ̀kù tí wọ́n ṣe kíni tí búlọ́ọ̀kù tí wọ́n sọ́lìdì ẹbí tí wọ́n da àwọn wàá tó nǹkan bó ṣe máa wò lọ́fíìsì ni wọ́n sọ fún gbogbo owó la fẹ́ jíye o tọ́ ọba ilé sọ̀rọ̀ apá o lòun náà yóò bá padà jọyìn wọn àbí kọ́ ọmọ òwò wọ́n ràn gbogbo àni ara wa ni gbogbo àlàmbẹ nínú ìdààmú wọ́n ní ta bá fẹ́ ní ilé Islam torí àǹfààní kéèyàn ní ilé Islam àǹfààní alákọ̀ọ́kọ́ ni pé ẹ ẹ ráyè mójútó ẹ̀sìn ọlọ́run tọ́lọ́run torí ẹ̀dá yín ẹlẹ́ẹ̀kejì nínú àǹfààní ni pé ẹ gbádùn ara yín nínú ilé yẹn ẹ tún wá contribute ẹ contribute dáadáa sínú àwùjọ tí wọ́n mọ̀ pé ah, ah lágbájá olóde kaba yìí mú láwùjọ lágbájá ló ń ṣe kaba yìí ah ilé eré ló ti jáde o ntí bàbá àtìyá ń ṣe nínú ilé ọ̀padà wá ṣàǹfààní fáwùjọ alákọ̀ọ́kọ́ oṣooṣù bìnnà ìlbẹ́yìí tìlẹ̀ mùsùlùmí wọ́n làwọn pílàsì tí a rì mọ́lẹ̀ sínú ilé kìí ṣe pílà olókùúta àti gíránìtì là ń gbogbo àwọn yẹn náà dáa gbìyànjú kó rí pé o mójútó nígbà wọn bá ń kọ́lé ẹ lọ́wọ́ ká má kọkọ kúkọ fún ọ àmọ́ èyí táwa ń sọ níjòkó yìí òun náà ni ẹbí fámìlì tí wọ́n fẹ́ gbénu lé wọ́n láwọn pillars tí yóò jẹ́ kí Islam ó dúó tílé wọn fi máa jẹ́ lé mùsùlùmí alákọ̀ọ́kọ́ òun náà ni ikhtiyar zawji salih wa zawjati salihah àwọn dókítà wọn ti mẹ́nu balẹ̀ kan òun náà ni kí ó fẹ́ èèyàn dáadáa kò àbí kọ́ lọ́kọ dáadáa kọ́ fẹ́yàwó dáadáa ẹ̀yọ́ mayami ọlọ́ni wàlá tún kihuli mushrikati yu min, ọlọ́ni ẹ má fẹ́ àwọn obìnrin ẹlẹ́bọ nítorí kọ́mọba da ìrìn àjò yín rú nítorí pé ẹnìkankan ò lè da àfẹni tó bá lẹ́sìn tó bá lágbájá èèyàn dáadáa ni ọyẹ àmọ́ kò lẹ́sìn ẹ̀sìn gangan ní máa jẹ́ èèyàn dáa. téèyàn bá ṣẹ̀sìn bá ṣe ká ṣe o tọ́ba ti wá fẹ́ ẹlẹ́sìn ẹ̀yin méjèèjì ìwà yín lè dáa ọlọ́run bá Allah subhanahu wa ta'ala ó ní wa ankihu al-ayyama minkum was ni ọlọ́run ní ẹ máa yín obìnrin fún èèyàn dáadáa ọlọ́run má fẹ́ lẹ́bọ nítorí kíni jama ebi nítorí kí ayé àwọn méjèèjì rọrùn ni òun ìgbésí ayé wọn rọrùn jama tọ̀hún wá láti chọ́ọ̀tì ń dami sínú ilé ń wọ́n mi sí ajé alérí ajé obìnrin àbóbìnrin ní ń wọ́n mi sọ́kọ̀ ìlérí ó kó rorò kalẹ̀ ó láwọn ọmọ fi para ọkọ wa ní tètè gbére rò pé ó ní pásítọ̀ ló fún un ó ní ẹ̀sìn lówó ná kí ni yàtọ̀ láàrin pásítọ̀ àti máàmù ẹ̀sìn ní máa jẹ́ èèyàn dáa ó sì gbọ́dọ̀ fẹ́ni kankan àfikọ́ fẹ́ni tó dáa òpó alákọ̀ọ́kọ́ nìyẹn tọ́ ọba ti wá sí yàn àbò ti sì mú ọwọ́ ọwọ́ àtúnṣe àtúnṣe náà ni pé kẹ́ ẹ máa wárò ìjòkó báyìí ẹ máa lọ hálíkọ̀ ẹ máa lọ lè ẹ máa ra dátà kẹ́ ẹ máa fi gbọ́ lẹ́kṣọ̀ àwọn àfẹ́sìn tí wọ́n bọ́ kan sọ̀rọ̀ látara bẹ́ẹ̀ yóò máa jẹ́ solúsàn torí pé àwọn tí wọ́n ṣẹ̀ṣẹ̀ fẹ́ bíúdi ilé àwọn lọ̀rọ̀ yìí ló lè wúlò fún púpọ̀ jù nítorí pé àwọn ṣẹ̀ṣẹ̀ fẹ́ tarabọ ni ẹ̀rọ àwọn atọ́jẹ́ pé àtẹjọ́ ń bá <laughs> dáadáa bọ̀ ká mọ́ sọ̀kan yòókù akànrí súnà lógìgì nígbà míì ìyàwó ní rí ọkọ ọmọ wòran nígbà míì ọkọ ní rí ìyàwó ọmọ ni ìyàwó ọmọ wòran yóò ní ma lọ alikọ̀rẹ́ ìmí lásàlátù yóò máa ní kàṣà òfò ń kankan bẹ́ẹ̀ fara wọn títí tí fi fara wọn débi tí ọlọ́run kọ́mọ́sá ìṣàánú ẹni kọ̀ọ̀kan wa o tí bàbá àti ìyá ò bá da wọn lè bí tọ́ da ẹlẹ́ẹ̀kejì nínú àwọn òpó ilé tá rí muslim home àbí islamic home tá rí build òun náà ni kó jẹ́ pé al-ibada wífikọ̀ máa fil kitabi wa sunna káṣílẹ̀ wa nílé tá máa jọ́sìn fọlọ́ ilé àwọn màláíkà kọ́mọ ilé àwọn àlìjànú àmọ́ wa sin ọlọ́run ọba nínú ilé yẹn ọkọ máa rọ ìyàwó ẹ láti máa sin lọ́hùn ìyàwó náà máa rọ ọkọ rẹ láti máa sin lọ́hùn torí ọlọ́run gangan la wá sìn láyé níta ọtọ́lọ́run torí ẹ̀ dá wa nìyẹn wa ma khalaqatul jinna wal insa illa liya'budun ọlọ́run lọ́wọ́ dá wa fún kankan àfi torí ẹ̀ sìn a sì ní jábọ̀ kankan wájú wájú ọlọ́run ọba njọ́ àlìkèyàmọ̀ tá a bá dákẹ́ lẹ́yìn kálọ̀ lè ṣàlàyé ẹ̀sìn fọlọ́run ká lè jíṣẹ́ ìpè ọlọ́run àsìyàn o bẹ́ẹ̀ kama sasikaru ń bẹ kama gbàwẹ̀ anabi ni jẹ́ alumi salatikum fi buyutikum wala tattakhidhuhu qubura anabi ni ilé yín ilé tẹ̀ ń gbé ẹ gbìyànjú kẹ́ ẹ mọ ẹgbẹ́ ìfẹ́rí kan lẹ́ ń bẹ púpọ̀ ẹ mọ yẹn náfìlà ń bẹ obìnrin ọmọ kí ọ̀nà yẹn tiẹ̀ ọkọ ọmọ yẹn náfìlà lọ́pọ̀lọpọ̀ ẹ má sọ lẹ́yìn dibi sàárè sàárè láyé ti kírun ọlọ́ni wa amúre ahlaka bi sala rẹ Muhammad sallallahu alayhi wa sallam àwọn fámìlì rẹ pa àwọn láṣẹ ká máa kírun wastabir alayha wá ṣe sùúrù lérí ẹ̀ lànà alukarisikọ àbèrè arísìkí lọ́wọ́ yín o nánú nà dìsókò ọlọ́run láwa là á fún yín ẹ̀yàn fún ẹ̀fà arísìkí lẹ̀yìn sábà kẹ́hùn làwọn bá ń fi ní àwọn oògùn arísìkí inú àwọn àṣírí arísìkí òun náà ni kéèyàn mójútó náfìlà kó mójútó òrun wàlá akibatu lè takuwa ọlọ́run lẹ́yìn tó bá bẹ̀rù ọlọ́run ọba ní ò ní gbẹ̀yìn dáadáa ẹni bá ń kírun ní ò ní dáadáa sọ́ọ̀tù tọ́ àyà one thirty two ẹ máa monday thursday ìyẹn máa thirteen fourteen fifteen bẹ́ẹ̀ ni ẹ máa ṣe tìláwà Qur'an ẹ máa ṣe kìyàmù layl ẹ máa ṣe duha ẹ máa ka àsìkáàdù sọ̀bà wàlùmọ́sà síkìrì yóò máa dún nínú ilé yín gbogbo gbà anábìíní mathalu libayi tilẹ̀tì yudhkaru Allahu fi àpèjúwe ilé tí wọ́n ti máa ṣe síkìrì tí wọ́n ti rántí ọlọ́run wàlẹ́dì la yudhkaru la yudhkaru Allahu mathalu alhayyi walmayit ilé tó pé eh, wọ́n ṣe síkìrì ń bẹ́ẹ̀ anabi ní ọ̀dà gẹ́gẹ́ bí òkú àtàlàyé ilé àwọn òkú òun ilé tí wọ́n ṣe ìbádà mbẹ́ kí ni wọ́n ṣe mbẹ́ ma orin ká máa wo fíìmù ká máa wo kọ́mẹ́dì ká máa wo bọ́ọ̀lù àwọn òkú lọ́wọ́ àwọn ilé anabi ní ilé òkú àti ilé àlàyé ṣé bíldìn ni wọ́n sọ ni àbáwọn tó wà mbẹ́ ilé tí wọ́n bá ti rántí ọlọ́run àwọn ni àhàyà àwọn ni àlàyé ṣe rí ilé tí wọ́n bá ti rántí bó ṣe òkìlẹ̀ náà da tó àwọn òkú lọ́wọ́ ńbẹ òkú àtàlà yìí sẹ́wọ́n jọra wọn kọ́lọ́mọ ṣe wá lóko o lẹ́yìn náà ilé wa aṣọ di ilé tọ́jẹ́ pé àdúà lè ta sún ìlú tí a máa ṣàdúà púpọ̀ àjàlá dùà mẹ́rin wá ní òsì ṣòro ilé ayé ń tan rẹ̀ ni o ilé ayé gangan fún rẹ̀ ilé ṣòro laqad khalaqna al-insana fi kabad ọlọ́run la da yín sínú ṣòro tó o bá ti ní ọmọ sọ́fà tó o bá tún ní tán ọmọ dààmú tọ́ba tí gòkè ọmọ dààmú tọ́ba tó lókè tán ọmọ dààmú ìsinmi gangan fún rẹ inú àlìjáná lọ́wọ́ kọ́lọ́mọ́sẹ̀ ilé ìwọ ẹni kọ̀ọ̀kan wa ànábì ní látàjì alùbọ̀ yóò takò mọ́ kọ́ọ̀bẹ̀rọ ẹ má máa sọ lẹ́yìn di sàárè inna ṣètọ́nà yanfiru min albayt alladhi tuqra fi suratul baqara àṣetáni àtàwọn ọmọ rẹ wọ́n máa ń sá nínú ilé tí wọ́n bá ti ń ka suratul baqara chapter two ilé tí wọ́n bá ti ń ka suratul baqara èso wọn máa ń sá kí ni dájà alẹ́ láàrin ọkọ àtìyàwó lérí pé ẹ ta ló nulẹ̀ ta ló dá mi lẹ̀ ọ̀ya ó ní òun lòun dá lẹ̀ ọ̀ya nu o káwọn ọmọ ọmọ ṣubú o sẹ́yìn náà ẹ̀ lè bá mi nù ni ó ní sẹ́rí ẹ̀ pé ẹ dákun ìṣẹ́jú mélòó wọ́n fi nu omi jàmá àṣetánì ni irú ọbẹ̀ ọlọ́wọ́ àṣeyìn ẹ bá dira tó ṣetán ọfẹ́ file wa ṣe báràkì tí ó kọ àwọn ọmọ rẹ̀ wá tá a ní lójútu ayé wa dépò táwa aráyè sí lọ ẹ rí i ń sinú tàríṣ wàhálà wàhálà wàhálà kò sí tí wọ́n ṣe fún arákùnrin yẹn tí ó tẹ́ lọ́rùn yóò sá máa fa wàhálà ní pẹ̀lú arábìnrin yẹn bẹ́ẹ̀ ní sóbìnrin náà kò sí dẹ́fun díẹ̀ tẹ́ lọ́rùn àfi wàhálà wàhálà nìkan ni máa ń tẹ́ lọ́rùn ẹ máa wò pé ẹ̀dá kùtù lọ́wọ́ ọba ṣé wọ́n fi wá fúnra wá ń túláàsì ni kò sí ntọ́fà wọn ò protect ilé wọn lọ́wọ́ àwọn àlìjànú burúkú kámọ́bà débẹ̀ anabi ní ma ka suratul baqara èso ní wọlé yẹn àtàwọn ọmọ rẹ̀ tọ́ba wà ntakò ní wọlé tọ́ba si wà nulẹ̀ yọ jáde àwọn àmọ́ ka bisimilah bisimilah ọ̀kan nínú àwọn nǹkan téèyàn fi bá ṣètò ń jà nínú àwọn weapon téèyàn fi bá ṣètò ń jà bisimilah yìí jẹ́ kan bẹ́ẹ̀ ó fẹ́ jẹun ó ní bisimilah tọ́ba jẹun oúnjẹ òun yíwọ́ ó fẹ́ jáde bisimilah tawakalitu alala wàlá hawla wàlá kuwata illa billah kaburu bàbà sọ ní tàtọ́ ńlọ tọba tún darí wọlé òtún ní bisimilah wàlájìnà wà bisimilah kharajina wà alalahi rabbina tawakalina àtún ní bisimilah pẹ̀lú orúkọ ọlọ́run àwọn àjànú ni o tún dé ní ọba sálọ wọn sálọ tọba ti wí tọba ti wọlé ẹ wa ẹ eh, géètì nìkan ká máa fi sọ o géètì náà dáa bọ́gílárì dáa àmọ́ àwọn àwọn àwọn ọmọ ogun àwọn ọ̀tá kan bẹ tọ́jú pé àwọn esílẹ̀ kọ̀ọ̀kan tó wọlé àwọn ọ̀tá kan bẹ tọ́jú pé àwọn ẹni èdè kọ́kọ́rọ́ kan tó ṣe kí ni wọ́n tó ṣílẹ̀kùn pẹ̀lú àsìkáàrò ọlọ́wọ́n padà wá sọ́lé wa torí pé àwọn ọmọdé ń yàyà kó yà ń gbà míì a ṣe wàhálà lérí ọmọ especially lásìkò tá a ṣe ń lò lọ́wọ́ yìí kéèyàn dààmú dààmú kó tó rówó skul kó tó rówó lé kéwó kó yóò bùkátà ká máa sáde ọlọ́run ọba wa alasasu thalith kí ni mo pe pílà alákọ̀ọ́kọ́ ọmọ ya mi ẹ́ káàdì pé ọkọ gbádùn ìyàwó gbádùn àyẹ̀wò agbádùn kọ̀ọ̀kan tí máa ń bẹ lára wa àwa máa lọ bí wọ́n ti wá paná bíi tiẹ̀ àmọ́ ìyàwó rẹ̀ ó jù sílé kéwú wọn náà máa lọ alikọ́ ẹ̀jẹ̀ máa gbọ́ kankan náà ìròrí yóò lè ṣe kí ni yóò lè straight ẹ̀ lè wà lórí péjì kan náà ẹlẹ́ẹ̀kejì kọ́ máa òun náà ni pé ẹ sọ léyìn di ilé kíní ilé àwọn màláyíkà tọ́lá àwọn màláyíkà ti wọn ilé ẹ̀sìn làwọn máa ń wà oníjẹ́lẹ̀ àwọn àlìjọ̀nù ẹ sì máa ṣàdúrà táwọn àlìjọ̀nù fi máa ṣe kíní tí wọ́n fi máa jáde pílẹ̀ ẹlẹ́ẹ̀kẹta libina ilbẹ́tì mùsùlùmí ta'allumul ilmi shari ẹ máa lọ lè kẹ́kọ̀ọ́ ẹ máa ka ẹ̀kọ́ ẹ̀kọ́ ẹ̀sìn nínú ilé ẹ tún wọn máa lọ lè jáde kọ́ eléyìí ni wọ́n ń pè ní tẹ́ríbíyà ẹ̀yin ò bẹ̀rù ọlọ́run àfi tí máa ń kéwú kéwú làwọn sàhábà ké tán fi bẹ̀rù ọlọ́run ayé alukuraani tán sọ̀kalẹ̀ wọ́n sọ̀kalẹ̀ kálí bá àpáyọ̀ ọlọ́run ni bọ́ọ̀ bá ti kéwú ọkàn máa fọwọ́ra wọ́n rò pọ̀ ń bẹ̀rù ọlọ́run ni ò lè bẹ̀rù ẹ̀. a kọ́ àwọn ọmọ ní ẹ̀kọ́ ẹ̀kọ́ tẹ̀sìn ẹ̀kọ́ tẹ̀sìn àkídà alákọ̀ọ́kọ́ o ajumama ilaha illallah anabi ibrahim ni wàjẹ nobu ni wàbà níyà ní abudulayi asunam oníwà ọlọ́run ọba yèmí àtàwọn ọmọ mi mọ́sá ìgbéwájú náà sẹ́bọ̀ mọ́jà bá wọn rúbọ o ẹbọ wo ń ṣe nílùú lẹ́yìn ẹ ìjẹ̀bú agẹmọ àbí agẹmọ àtàwọn yòókù ẹ ọ̀pọ̀lọpọ̀ ẹlòmínà tí wọ́n mọ́sálásí náà òun náà lójúbọ nínú yàrá ẹ̀ ẹni bá ti ní gbọ́ ọṣẹ nulẹ̀ ojúbọ ni ẹni bá ti ní ike ọsẹ ìtajà ọsẹ àwúre àgbà ẹni tó ń jẹ ẹni tó ń nǹkan gbogbo pátápátá ojúbọ náà ni kò gbogbo tó bá ti fọkàn sí pé yóò ṣe ń níjọba ti fọkàn sí pé yóò ṣe tọ́lọ̀ ń ṣe kíni tọ́lọ̀ máa ń ṣe tẹ́nìkan kò sì lè ṣe àfọ lọ́hùn nǹkan wọn ó ti dẹ̀bọ̀ ọmọ lọ́wọ́ kọ́ ló ṣe wà lélẹ̀ bọ̀ àwọn ọmọ wa àmọ́ lọ sí ilékewu súnà ilékewu kí ni mo pè é ilékewu súnà tí wọ́n ti kọ́ súnà nílẹ̀ Yorùbá òkùnkùn ti dé o kíkálukó dìde yájú kórìí náà lẹ́yìn náà àwọn ọmọ yìí á máa pàtàwọn ẹni rí fún wọn a máa pàtàkì àwọn sàhábà fún wọn àwọn ẹni tí wọ́n ti ṣáájú àwọn ìmáàmù tí wọ́n ti ṣáájú a máa wá máa kọ́ wọn láwọn wà dáadáa òótọ́ kálámánà ká máa tẹríba ká ní kan contentment àwọn ọmọ ìyá mu wọn lọ sí halakat ilmi wọn máa lọ lè ha Qur'an karim tọmọ rẹ bá gbìyànjú tó bá yẹ ha Qur'an àánú Ọlọ́run lè ba torí ti ń kalẹ̀ nu yẹn èyí ò ní máa kà á àbí kọ́ lọ́wọ́ máa gbìyànjú yóò ṣe mọ̀lọ́jà aláàrọ̀ yóò ṣe mọ̀lọ́jà rọ̀lẹ́ yóò tún ṣe mọ̀lọ́jà lóru yóò tún ka mọ́ṣáláṣí yóò tún ka fàáfà rẹ̀ aráàfin kan bẹ̀ yóò máa gba ládá mẹ́wàá wọ́n tọ́mọ̀ yóò ti dà láàrin ọdún méjì mẹ́ta mẹ́rin wọ́n wá gbogbo ẹ̀ tán ìwọ̀n ń ka ìtú ń kọ́ àwọn èèyàn ọlọ́run fi kùránì yóò fi darí ìrìn àjò rẹ̀ tí ó fi dẹni rẹ̀ tọ́mọ̀ ní bá ti parí primary school báyìí ẹgbẹ́ kó lè ha kùrán tọ́mọ̀ ti ha kùrán tán kó wá bẹ̀rẹ̀ secondary school tọ́ba akọlọ tó fi ha odidi alukoran tọ́ba bọ́ sí jẹsẹ̀ sọ́wọ́n òun náà mà làwọn bẹ̀ kí ni wọ́n kọ́ bẹ̀. alukoran karim ìmọ̀lẹ̀ ni ó jẹ́ lọ́kàn rẹ̀ lẹ́yìn náà màláyíkà ọmọ wà pẹ̀lú ẹ̀ ní gbogbo gbà gbogbo wọn ti ń ka koran màláyíkà máa ń sọ̀kalẹ̀ síbẹ̀ àmọ́ ọwọ́ tẹ̀ra mọ́sẹ́ o bàbá fẹ́ gbọ́n màkàn lọ bí wọ́n ti ń ha koran nísìnyí yóò jẹun one thousand lójúmọ́ èlónú jama jàmọ́ thirty thousand lọ́sẹ̀ mẹ́ta ní oṣù mẹ́ta ìlónú ninety thousand tó yọ wá sanwó pé ha Kùránì tọ́lá àfa àti kọ́ náà ó ṣe kínní yọ jẹun eh, yọ san fifteen thousand bóyá ó kéré. bàbá wa fi fifteen thousand owó tàbí sèkún ó dé lójà máa ẹ ó di one oh five àbí ilé ilé tí ó máa gbé wọ́n sanwó nínú ilé yẹn nínú ilé tí ó máa gbé yẹn wọ́n sanwó nínú ilé yẹn àwọn tí ó mójútó wọn torí gbà tí àfa àtọ́gbọ́tọ́ ọmọ ọmọ lọ fún wa àfọ́ lọ oko dáwà yóò rìn lọ tiẹ̀ o yóò mọ̀ ṣe dáwà ká àwọn kan ní wọ́n máa mójútó wọn àwọn yẹn náà ọyẹ fún náà five thousand lóṣù ó dé lójà máa one ten èwo ló tún kù ọ̀dẹ̀ ẹja ní one ten èyí mélòó lè avoid ẹnu wa lóṣù mẹ́ta èlé ló ń gbà lóṣù tó fi yọ lóṣù mẹ́ta ṣé owó tá a wá sọ ọ́ lè yẹ dákun tó ṣé ẹni tí ọba dárò ẹ̀ lẹ̀ ṣe yín kankan tí ń jẹ́ mẹ́ sá kò sí kò sí tí ń jẹ́ mẹ́. <laughs> tẹ́gbọ́n bá tó wọ́n mọ́ yín lọ́wọ́ òun ló fara fa tí oúnjẹ láìsí thirty thousand ọba thirty six òun náà fèrè gbé torí èèyàn ò ní fowó kówó mọ́. àmọ́ tí àbálágbára bọ́dì ẹja gbìyànjú ládùúgbò wa kárí pé mọ́ṣáláṣí àdúgbò wa ká wà fà tó kéwu ká máa dá bó ṣe two thousand fún lóṣù kọ́mọ ọmọ gbénu lé kọ́mọ lọ́lẹ̀ ha Quran Karim èyí gbọ́dọ̀ fi ṣeré o lẹ́yìn náà ká wá kó àwọn ọmọ ní iṣẹ́ tí wọ́n fi jẹun ẹ̀kọ́ méjìlá kọ́ alẹ́ẹ̀lìmù sẹ́rí wàlẹ́ẹ̀lìmù dùnìyáwí ẹ̀kọ́ ẹ̀sìn àtẹ̀kọ́ tá a fi gbáyé àwọn kan kéwu tán gbà wọn kéwu tán lẹ̀ yorùbá wọn láwọn òṣìṣẹ́ mọ́ nábà di afẹ́lẹ́bọ wọ́n di oúnjẹ làbí wọ́n di gbájú ẹ̀ wọ́n di dàkúdà wọ́n di ológun gbogbo iṣẹ́ bú pátá ni wọ́n ń ṣe kí ló gbé wọn lọ́bẹ̀ gbàtí ọ̀sán àwọn kan sì wá kàwé tán àwọn kàwé tiwọn ah nínú ilé wọn wọ́n kàwé àmọ́ kàwé tó wọ́n gbádùn torí pé kò sí ẹ̀kọ́ ẹ̀sìn lára wọn dépò tó fi ṣe àánú lọ́kàn wọn àwọn òbí wọn ń sunkún lọ́jọ́ alẹ́ wípé ah, ah, a àṣìrán wọn lọ sukùl fa jìyà lọ lóye bóde a sì ń dààmú yọ dààmú òbí yọ dààmú torí pé ọmọ ìyá ọkọ lẹ́sìn tó fi ìbẹ̀rù ọlọ́run ìbẹ̀rù ọlọ́run bá ní máa jọmọ láàánú méjèèjì ọgbọ́dọ̀ kú ò fún wa a máa tọ́ wọn sọ́nà a máa a máa tọ́ wọn sọ́nà kọ́lọ́mọ́sá ìṣàánú ẹni kọ̀ọ̀kan wa ṣe wá rí ọ̀rọ̀ ìtọ́jú ilé ọ̀ràn ìyànní fún baálé ilé àwọn dókítà ti mẹ́nu bà bẹ̀yẹn lẹ́ẹ̀kan ẹ eh, gbogbo àwọn ọkùnrin ẹ̀jẹ̀ á lè tẹpámọ́sẹ́ o ọ̀pọ̀lọpọ̀ ó lè ti ó ti ó ti ó ti ó ti crack kọ́ ilé miiyan bẹ́ẹ̀ kan wò wọ́n ni gbogbo ṣe wà nílé wọn gbogbo wọn ti dọ̀tá ara wọn látara ẹ̀mú wa kò sówó á jẹun àrùn jẹjẹ gbogbo ìjà wọn pátá ọ̀rọ̀ oúnjẹ ni ọlọmọsá yìí sàlámà ẹnì kọ̀ọ̀kan wọn bí aburú bẹ́ẹ̀ ká lè tẹpá ká sì máa ṣàdúà ọ ṣàdúà lóru ó sì máa mójútó sẹ́lọ̀sán àwọn ọmọ wa kọlọmọjọ wọn dàda kúdà kọlọmọjọ wọn yàyà kúyà o ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ lẹ́ni owó owó owó owó ayé ayé lásìkò tí ó yẹ ká máa kẹ́kọ̀ọ́ ẹ̀kọ́ sì ní kò sí tí ò ní padà bí fún yàn ọ lọ́lá ó lówó ó ní gbogbo nǹkan àmọ́ àsìkò tó ń kẹ́kọ̀ọ́ yẹn ògbọ́dọ̀ máa wówó lọ́fà táwọn ọmọ primary school àmì àwọn ọmọ secondary school lẹ́nìí tí wọ́n fi ṣe yahoo káàkiri ọmọ tí ń ṣe yahoo kọfẹ lọ ayé tuṣan mọ nítumẹ yóò ní ìgbà tó wọn bá jáde náà kí ló wọn máa ṣe ẹṣẹ ọjà tí wọn ń ná yẹn sọjà tí máa ń kalẹ ni ìyá ìyá ìyá ọmọ yahoo bàbá ọmọ yahoo à ẹsùn kún lọ́jọ́ alẹ́ tọmọ yẹn ti rí yahoo yẹn ṣe mọ olè lókùn tí wọn máa ṣe kí ni tí wọn máa jà yọmọ fọlé yọmọ yọmọ yọmọ dáná yọmọ gbé àwọn yẹn pamọ́ yọmọ gbére ransom lọ́wọ́ wọn ojú ẹsìn ọmọ yahoo ti sùn bẹ́ẹ̀ bá lẹ́nìkan nu fámìlì yín tẹ̀ ń gbé ọ̀dà fún yín ọlọ́run ti gbé nìkan dìde ọlọ́run ọ̀kẹ́ yín o gbogbo yín pátá yín díẹ̀ kùn rẹ̀ bá dé ẹ̀ bá sún torí gbogbo àwọn tó gbá pátá ni wọ́n ṣe pèlè ìpè wọ́n sì mú da'watul madlum àdẹ́bí ní èpè tí ẹni tí agbá tó bá sẹ́lẹ̀ yàn kò ní di sàrà sòsé ni yóò mú yọ ọ̀ràn gbogbo tó bá sì wí náà ni ó ṣe kí ni ni ó sẹ́ máa la alẹ́ẹ̀lìmù yẹrẹ fáwọn bẹ́ẹ̀ tán lá ìmádàlá wọn lẹ́yìn ọmọ akẹ́kọ̀ọ́ tẹ wà nínú ilé mùsùlùmí ẹ máa kéwú ẹ máa kàwé ẹ máa kọ́ṣẹ́ ẹ máa sọ̀lẹ̀ ẹ̀yin òbí ẹjẹ́ àwọn ọmọ máa kẹ́kọ̀ọ́ wọn nítorí pé ìmọ̀ ilé tọ́ba ti di ilé àlàpà ìmọ̀ ó sì gbé ga wàlìjáhalu ẹ̀rá ìmọ̀ kan yahadi mọ̀bẹ́ ìtàlẹ̀ àìsí wàlìkáram bó ṣe kí bàbá rẹ̀ lówó tó kọjá àfa kọjá èèyàn ńlá táwọn ọmọ Yorùbá ti máa lọ lè kẹ́kọ̀ọ́ wọn ní ilé ńlá yẹn yọ padà dahoro àwọn ọmọ yẹn wọ́n padà sọ léyìn ẹ̀dá oro yọ padà talé mọ́ bàbá ẹ̀ lérí nígbà tí ọ̀kẹ́kọ̀ọ́ dépò tí ó fi níṣẹ́ lọ́wọ́ bàbá ń bẹ láyé gan bẹ́nu yàrá yóò ti gbowó lé ó ti talé bàbá sì wà nù yàrá bàbá kan wà lọ́sibítù ń jó ní ìgbà tí ó fi darí dé ẹ lọ́ba bá àwọn ẹlòmíín nulẹ̀ rẹ̀ wọ́n béèrè pé ẹ̀ ń wá àyàn ni wọ́n ní it has been sold bàbá ni sold kẹ̀ ilé tóun kọ́ tóun ṣe wàhálà gbogbo ọdún tóun lò ń bí iṣẹ́ wọn náà àwọn ọmọ yín ni wọ́n ta fáwọn náà wọ́n ní ẹ̀yin lẹ́ni káwọn ta bàbá ní ta ọsibítù lòún wà láti bí ọdún oṣù mélòó bàbá sọ́ọ̀kì ló mú bàbá tí bàbá fi kú sọ́ọ̀mọ nìyẹn jẹ́ mọ́ kọ́lọ́mọdé abébé kú bi ẹ̀yìn àmì nìkan ọ̀ràn o ọ̀yẹn kátọ́mọ ni o kátọ́mọ ni aṣọ gbà bàtà gbà ee eh, báàgì gbà ọ̀sánwó skul ọ̀sánwó o ọ̀sánwó tàfíìs ọ̀wá ni ọ̀fẹ́ jẹun ọmọ bẹ́ẹ̀ yẹn ọba gbìn nǹkan lóko kò lè kórè o oh, ò fowó sí báńkì ń sìn ó mú atm lọ dí ya mi pọ́sibú ọmọ ìyá mi bọ́ọ̀ bá ṣe wàhálà fọ́ọ̀mà ò lè jẹun ẹ farada sì farada fọ́ọ̀mà kó jìyà lé ọkọ yẹn ọmọ yẹn ò lè jẹyàn tọ́ọ̀ bá fọ́ọ̀mà yẹn sọ ma pé <laughs> ìgboro olókùnjọ́ ọmọ tọ́ náà fi ní ẹ̀fìdé múlé ẹ má kọ́kọ́ lẹ̀ ọlọ́run ní yẹrí sòrò tẹ́ fi dágbére fọ́kọ ẹ̀yìn wọ́n fẹ́ ọwọ́ afọmọlẹ̀ odò tọmọ àbọ̀ ọmọ ọmọ lọ ọmọ òrí parental care ti bàbá ẹ̀ fatherly care kò rí òrí tọ́ àdúgbò tọ́ lọ náà ọmọ padà wájú àdàkúdà ń bẹ̀ níbo lọmọ tó ń lọ gan ẹnu fámìlì lọmọ tó ń lọ. ẹ bá dọjú alẹ́ divorce náà máa jẹ́ sábàbí tẹ̀yìn fi káwọ́ lérí ọlọ́run ní olùgbàgbọ́ òdodo yá ayọ̀ lẹ́dínà àmọ́nù kó wa ń fún sakun wa alikum nàrọ̀ ọlọ́run ọba ní ẹ̀sọ́ àwọn ọmọ yẹn mẹ́jọ wọn wọ náà o ẹ̀ ẹ̀ sì sọ ẹ̀mí ara yín náà kẹ́yìn náà wọ́n wọ náà obìnrin ipa tá à ń kó níbi kátó ọmọ nínú ilé kìí kékeré ọmọ tí wọn bá tọ́nu lé ọmọ ọmọ ìyá yẹn lọ láṣeyọrí kìí ṣèyá tó ní sáìtì tí ń kọ́lé tọmọdé sì yàyàkuyà yọ lọ ko oko àrò yọ lọ yọ bọ kọ̀ráyè tọmọ ni wọ́n ń dáwó jọ sọ́wọ́ alájọ ó di ẹni ọdún ó kó two fifty five hundred ó lè bẹ̀rẹ̀ sáìtì ọmọ ti ya hooligans ẹ dákun. ṣe eléyìí ńlá simenti jama kò sá simenti fún un sáìtì yẹn ọmọdé padà tà á ní ti wò lọ́kàn wọ́n ní education is the best legacy ìtẹ̀yẹ̀ ọmọ tẹ̀yẹ̀ máa ń fún ọmọ tẹ̀yẹ̀ ọjẹjẹ àjẹ àjẹ àjẹ àjẹ àjẹ fílẹ̀ òun náà ní kéèyàn fọmọlẹ́kọ̀ọ́ ẹ̀sìn kó fọmọlẹ́kọ̀ọ́ ẹ̀kọ́ ayé tó fi gbádùn ayé ẹ̀yọ́ màá yá mi wọ́n ní àyèmáyà àwọn obìnrin tó jẹ́ pé àwọn ni wọ́n tọ́ àwọn ọmọ wọn Imam Maliki Baba rẹ̀ ti kún kékeré ìyá rẹ̀ lọ́tọ̀ òun lọ́tọ̀ ka rẹ̀ sọ́dọ̀ rọ̀bí àpéyà òun lọ́tọ̀ ka lọ sọ́dọ̀ àfa àpé lọ́dọ̀ àfa àwọn bẹ̀ ní kò ti máa kéwù tọ́ba sì débẹ̀ ìwà rẹ̀ ní kọ́kọ́ tó kọ́ ẹ̀sìn rẹ̀ torí ìwà rẹ̀ dàpọ̀ ìmáàmù Ṣáfi'í bàbá rẹ̀ ti kún kékeré ìyá rẹ̀ lọ́tọ̀ ìmáàmù Ahmadu Ambali baba rẹ̀ ti kún kékeré ìyá rẹ̀ lọ́tọ̀ wọ́n ní ìyá ìmáàmù Ahmad tó di bí aago mẹ́rin àbọ̀ ni ó ti jí ìmáàmù yóò ti wẹ̀ fún yóò wọṣọ tuntun yóò fi lọ́fíńdà sí la títí aago márùn-ún àbọ̀ ẹtí alifájàrí ń tó bọ̀ yóò wá mú lọ mọ́ṣáláṣí yóò wá tarí rẹ̀ sí àyà àwọn ọkùnrin ìyá yẹn wá jókòó mọ́ṣáláṣí tó ń fi kírun tán tó ṣe àṣekárò tán ìyá ó tún wá mú padà yóò wá mú lọlé ní jojoojúmọ́ ayé bẹ́ẹ̀ títí tí àfáàfi wá di àfa ńlá obìnrin ló tán Imam Bukhari bàbá rẹ̀ ti kú láti kékeré ẹ̀yin obìnrin sí fíìmù Facebook WhatsApp fíìmù ṣé wọn náà sáré pọ ọmọdé náà ti òun náà ti ń òun ti ń bí ìdùnnú lé yẹn ibi ọba wo òde lọ́sọ̀ fọmọdé pé kọ́mọ wo lọ pé sọ fún ọ tẹ̀gbọ́n òun náà ń bí ìdàbí òun náà ń bí ìdàbí bọ̀tẹ́ nìkan sunkún lọ́jọ́ alẹ́ nìkan rẹ̀ rìn yóò gbé tọ́bẹ̀ ó fi jóná ó wà Facebook ọkọ̀ rẹ̀ fi dé tẹ́bí fi pa débi pé àsìkò kí ni fóònù di ṣètọ́n nínú ilé ọ̀pọ̀lọpọ̀ tó jẹ́ àwọn èèyàn ọ̀rọ̀ ọmọ tọ́mọ ìyá ò lo fóònù mọ́ ó gbé fọ́mọ ọmọ secondary school ó ní mo tẹ̀ra mí ìwọ náà máa lò kàfáyá kàfáyá bọ́ sí Facebook ẹni tí ò lọ́ọ̀rẹ́ tẹ́lẹ̀ wọ́n bẹ̀rẹ̀ sí lọ́ọ̀rẹ́ ó ń déètì wọ́n fún lóyún wọ́n fún lóyún tán ó ṣẹ́yún kàfáyá kú ta lọ́pàá jẹ̀mọ́ ìyá ẹ̀ èyí tí ò kú ó ti expose bí aburú íńtánẹ́ẹ̀tì lẹ́nìí ó ti sọ gbogbo wa sínú yàrá kan gbogbo wa gbogbo wa ta wà láyé inú yàrá kan la wa ẹ angu yìí àwọn tán ka Quran angu yìí àwọn fún wa sí sẹ́ẹ̀rí ọ̀hún yẹn àwọn ọkùnrin àtọkùnrin tí ń bára wọn sùn ẹ rí eléyìí obìnrin àtobìnrin tí ń bára wọn sùn ẹ ráwọn tọ̀hún yẹn ní ọkùnrin àtobìnrin àwọn eléyìí àwọn ní fíìmù àwọn eléyìí àwọn ní kọ́mẹ́dì àwọn eléyìí àwọn aláwo àwọn ológun àwọn afúnjálàbí oníbídíà gbogbo ìrìn èèyàn pátá ló nínú íńtánẹ́ẹ̀tì tọ́ba ti wá wọlé báyìí àná ọlọ́run ló kò lérí rẹ̀ tọ́ba lọ já àfa àbọ̀ jẹ́ ọmú tí ń lo nìkọ́ọ̀bù tó ń lo jẹ̀lúbáàbù tọ́lọ́wọ́n bá mú ọ dúró wá àṣẹ lọ́lọ́ fẹ́ gbọ́ ọ̀tọ̀ ní tọ́pọ̀ làmọ́ ṣe ọgbọ̀n wá àṣìṣẹ́jú kan the next episode tó fẹ́ wò yẹn òun náà pa wá àṣìṣe yẹn rẹ mọ́ọ́lá ní ó wá àṣìṣe yẹn rú mọ́ọ́lérí nẹ́fẹ̀ẹ́ obìnrin audio lectures ní ká máa gbọ́ tọ́wọ́sẹ̀ wàá wà pé tọ́da wọn ní whatsapp náà ní audio lectures obìnrin kan gbọ́dọ̀ mọ́ wà lórí facebook àfi káyè lọ́ta àfàwọn tọ́lọ̀ bá sànú o ò ní ráyè mọ̀ nítorí ìran yẹn ó wò ó débi pé wọ́n lọ táyàdì fóònù ní táyàdì íńtánẹ́ẹ̀tì ò ní táyàdì ó lè wò tán tó fi jáde láyé bọ́ọ̀ bá ti ń wò kàn tán wọ́n ti mọ̀ ní mi bọ́ọ̀ bá ti ń wò kàn tán wọ́n ti mọ̀ ní mi nítorí ọba wa wò ń bẹ́ẹ̀ ọ wà di kọ́sítọ́mà wọn tọ́bajá burú wọn náà contribute sí dáa burú láwùjọ torí wọn náà ra data tó fi ń promote wọn torí inú rẹ̀ máa dùn pé a ah, òun máa jòun hò lẹ́ni ẹ̀ nínú àwọn tó wò wọn eh, one thousand ló wò wọn ìwọ ni number ninety nine a jẹ́ pé ìwọ náà wà náà tó ń ṣe kíni tó ń promote ẹ̀ tọ́ba sì jẹ́ pé koran náà ni eh, ẹnìkan upload ni tó sì táwọn yẹn gbọ́ torí èyàn bíi fifty àbẹ́yà bíi twenty nìyẹn jẹ́ níwọ̀n bá ní gbogbo yẹn àmọ́ ranù ṣé n táwọn wá ṣe tọ́jú ayé òfin lọ́mọ alọ́wọ́ ní ayé tó ní padà wá mọ́ tọ́ba ti lo tiẹ̀ tán ó ti jó tán nìyẹn ẹlòmíì ti lo tiẹ̀ tán báyìí jàmá èyí nínà ni ó kú kò ní dọ̀la ọlọ́mọkà wa mọ́ wọn ẹlòmíì ti kíjí ma tiẹ̀ tán láti yìí tọ́ lọ wàláyé rọmọdé ọdún tọ́ lọ náà làgbàgbà yẹn fẹ́ lómi yìí sì mí sì sọ̀rọ̀ báyìí kọ́lọ́mọjà wọ̀ jọ wọn kọ́lọ́mọkà wa mọ́ wọn níbi olùwà àmọ̀ títí ẹ̀ náà jẹ́ ilé wa pàtàkì o mídíà ń o mídíà ń balẹ̀ o tv kákànní ọmọ ọmọ lè wo tv wàláhì ayé yẹn ó bàjẹ́ nulẹ̀ yẹn tó dáwọn tí wọ́n wà ní di mídíà àwọn tí ò lẹ́sìn ẹ̀sìn kì í control ti ń ṣe mẹ́ àwọn àwọn kankan ìtawà ò ní yéè eléyìí ọ̀dà òun lòun ọ̀ máa sọ pé ẹ̀dákùnrin ti ń ṣeré o yóò sì máa sọ fáwọn yẹn pé iṣẹ́ òun yóò máa fi ṣe fáàrí píṣẹ́ tóun ṣe lélẹ́yìn níparí ọ̀rọ̀ mi òun náà ni pé àṣàṣù rọ́ọ̀bì pílẹ̀ ẹlẹ́ẹ̀kẹrin òun náà ni pé gbogbo tí ọba ti da nínú ilé tí ò ní jẹ́ ká dùn ọgbà tí ò ní jẹ́ kọ́ ọmọ gbọ́rọ̀ tọ́mọ ọmọ kéwú tí ọmọ wùwà bí aláìké ọmọ mi ń lọlé kíúsẹ́ ọmọ mi wà nù yàrá orí ibú tó ti bá ìyàkúyà tó ti yà ó ju tẹni tó wà bus stop tí ń sún bus stop lọ látara mídíà ó sì wà nù yàrá kì í jáde ká ṣọ́ra pẹ̀lú àwọn ọmọ wa ká má gba àwọn tó bá ti tó lo fóònù gan ẹ má gbà lọ́wọ́ wọn ìyàwó rẹ̀ má gba fóònù lọ́wọ́ ẹ̀ má wọ́n tó wà ń bẹ̀ wọlé rò pé ń ti ń develop ní nímánì ká má jẹ́ pé aṣọ nìkan lọ́kàn kù lára ẹ̀ nímánì ti lọ ó ti jọyìn àwọn aláyé nìkan ẹgbẹ́ jọdá nìkan ló kù kọ́lọ̀ ń sànù wa o àwọn tá a mú jáde nínú ilé gbogbo tá a bá sọ̀rọ̀ tá a so kọ́ ẹja mú kú o máa ta alaka tẹ̀mí màtá fàlà àtàmàláhùlà ànábì lẹ́ni tí bá ń so nǹkan kọ́ ọ̀rọ̀ rẹ̀ ò ní padà lójútùú ọlọ́run padà dọ̀rọ̀ rẹ̀ rú ẹni bá ti so nǹkan kan kọ́ ẹja yọ kó nínú ilé wa olóòsùn kan kọ́ ọwálé ò lé sùn lé ìwà àtàlẹ́jọ́ gbé ìwà àti sunni lẹ́yìn náà music ohun music ẹ̀jẹ̀ àyọkù kámọ́ gbọ́ dán nínú ilé wa torí music sọ́ọ̀tù ibilis ohun èso ni wọ́n ṣe tẹ̀físísì mà ní sàtọ́ta mínú bí sọ́ọ̀tì ọlọ́wọ́n bá ní ìwọ ibilis bó ti ṣe pèlè ọ sórí ohun burúkú tí ń bẹ lẹ́nu rẹ yẹn ẹ máa lè fi dayé láàmú àwọn èyí tí pàrẹ bá kánú wọn ohun ohun ṣetán kẹ́nìkan ó túmọ̀ sí ìmídìí pé kèsì music àkínládé táwọn àwọn olóòtẹ́ẹ̀lì ń lò kí ló dé tí àwọn tí wọ́n mutí tí wọ́n ń lò kí ló dé tí àwọn tí wọ́n ń jó lérí mọ́tò káàkiri tí wọ́n ń lò tọ́bajẹ́ tó ni wò ní ṣe mísíkì aráàmù ni nígbà pàṣọmọ tó fẹ́ bàtà àwọn afáàkàn jẹ́njọ́ ni ó béèrè lọ́wọ́ wọn ó ní ṣé orin tóun kọ bóun ṣe ń kọ yìí ó ní sóun rojìrì ọlọ́run ìdààmú bá wọn ansa kan náà ní ẹ̀kan fún o èwo lè rojìrì ọlọ́run wà á lọ lè túbá wà á lè ṣe kíni wà á lè tó tán wọ́n wá ń dààmú gbogbo wọn ìdààmú bá wọn wọ́n ní ah, ìbéèrè dagboru lélẹ́yìí o <laughs> ìbéèrè dagboru ìdààmú bá wọn torí pé wọ́n fẹ́ gbowó lọ́wọ́ ẹ̀ ẹlẹ́ẹ̀kejì yìí tí pàṣọ ń ṣe yẹn àwọn náà ń ṣe ń afla àti wàlímọ̀ nílé géwu wọn kò sí condemn music tí àwọn bá abdulhamid masud tó búra ó ní lahwal hadith ní suratul Luqman ayálẹ̀ kẹfà ó ní fọwọ́láhi lẹ́dí láìláha ìlàhù ó lóun fi ọlọ́run búra sọ́ábà mi búra ó ní mísíkì lànà bí tu fáwọn ìpè ní bá ń tí bá ń rà àbí tí bá ń gbọ́ tí bá ń kọ́ yóò máa kú ojú ọ̀nà ọlọ́run sáwọn fíjì ojú ọ̀nà ọlọ́run wà ẹni tí ń fobìnrin jó hò sójú nídìí bẹ́ẹ̀ ẹja yàgò fún mísíkì òun ọ̀pọ̀lọpọ̀ àwọn ìyàwó wa àwọn fíìmù kọ́dà ìlú mìíràn wo sex fíìmù bí táwọn òyìnbó ti ń bára wọn sùn live ẹnìkan ò ní máa ṣerú ẹ̀ àfi káàrin wọn àtọ́láwọn ọba bàjẹ́ ọlọ́run yọ ọmọlẹ̀ kó lójú ẹ̀ ọlọ́run lè padà fọ ojú ẹ̀ torí pé ẹnà dùnúbà wọn ní torí pé ẹ̀ṣẹ̀ tùzílù ni'am ìdẹ̀ra tọ́lọ̀ bá fún yàn téèyàn bá fi ń ṣe ọlọ́run ọlọ́run máa ń padà gbàdẹ̀ra yẹn ni téèyàn bá túbọ̀ ọlọ́run lè gbójú ẹ lọ́wọ́ yẹn gbogbo ẹni tẹ́ ń wẹ̀ mọ́ wo kò mọ́ o àwọn òyìnbó ọlọ́run ọba aláàánú olórí burúkú ni wọn àwọn yahudi wa nasara àwọn tó bá ṣe islam nù wọn lófin náà máa ṣàdúà kíkankíkan everyday iyyaka na'budu wa iyyaka nasta'in ihdina siratal mustaqim siratal ladhina an'amta alayhim ghayril maghdubi alayhim wala dhalin má jẹ́ rìnà yahudi wọ́n sì jẹ́ rìnà nasara níparí ọ̀rọ̀ mi òun náà ni pé kádàkùn tó tọ́lọ́wọ́n bá wa kí a máa ṣàdúà àdúà yẹ ọ̀kan náà ni ká tẹnumọ́ lérí àwọn ọmọ wa kọ́lọ́mọdé wọn yà yàkóyà mọ́jọ́ wọn dàda kó dà rọ́bànà ẹ́ abúlànà min azwajina wa dhurriyatina qurrata a'yuni waj'alna lilmuttaqina imama ká máa ṣe fún àwọn ọmọ wa yóò wúlò fáwa yóò wúlò fáwọn ọmọ ìtumọ̀ ẹni pé ọlọ́run fi wá síwájú fáwọn olùbẹ̀rù ọlọ́run jáwọ́ jẹ́ aṣíwájú fáwọn olùbẹ̀rù ọlọ́run ẹni tí ó jẹ́ aṣíwájú fún olùbẹ̀rù ọlọ́run kí lóun náà jẹ́ òun náà jẹ́ olùbẹ̀rù ọlọ́run àdúrà yìí dáa púpọ̀ kéèyàn máa ṣe nínú ilé lẹ́yìn náà àwọn ọmọ wa ká máa sọdún kéèyàn fún wọn àgbọ̀ ọlọ́mọ ẹlẹ́rìí òye sókè àbí kalimati láì tá a má min kulli shaitani wàhámà wà min kulli ayni láàmàtì máa kà á ní gbogbo ìgbà má gbàgbé ó sùn oye kó ka kùrìsì ó fàtẹ́gùn sọ́wọ́ ó ka kúlọ̀ láwọ̀ fálákì nas kó fẹ́ dábẹ́ ọba ká nínú ara rẹ̀ bọ́ba tún lálàkàlà lóru ọ̀dà awúzù bìlá mi ṣètò ọ̀rọ̀ jìmọ̀ tutọ́ sápá kínní sápá òṣèré fàtẹ́kùn sápá òṣèré pẹ̀lú tọ́wẹ́rẹ́ awúzù bìlá mi ṣètò ọ̀rọ̀ pẹ́ awúzù bìlá mi ṣètò ọ̀rọ̀ jìmọ̀ aburú yẹn oníṣe kínní kò ní ṣe àlìjánu ń bá wa fa lọ́sàn àti lóru inú ilé yẹn ó fẹ́ yẹn ó fẹ́ bàjẹ́ ó fẹ́ ká kí innahu yarakum huwa wa qabiluhu ọlọ́wọ́n bá ní òun àtàwọn ọmọ rẹ̀ wọ́n dẹ́dẹ́ yín wọ́n sì ń sọ yín min haythu la tarawnahum ẹ̀yin ò rá wọn àmọ́ wọn rí yín o ilé wa kọ́lọ́mọdé ọba jẹ́ o ilé wa kọ́lọ́mọdé ọ̀dà rú o gbogbo àlùjànnú burúkú tí ìbílísù bá rán pé ká máa dalérú ọlọ́mọdé ọ̀yà alẹ́ tẹ̀lé kọ̀ọ̀kan wa àwọn tó wà nínú ilé ọlọ́mọdé gbogbo àwọn máa ṣe nínú máa fi gbàlejò àwọn màláìka sínú ilé tá máa fi fọkànbalẹ̀ tí wọ́n máa dùn tá ọmọ tó tá a ọmọ ọlọ́mọdé àṣìṣe fẹ́ni kọ̀ọ̀kan subhanakallahumma wa bihamdika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 عليها ملائكه غلاظ شداد لا يعصون الله ما امرهم ويفعلون ما يؤمرون